contract Try, you know, try kidney. I'm just trying to take pictures of the food I'm eating. I need to send it to my friend. Can you imagine that? Can you beat that? Tọ́lá ni ọ̀fà. Ṣé nǹkan tó fẹ́ gbé lọ rèé tí ò jù báyìí lọ? ordinary change yìí? Bẹ́ẹ̀ni, ẹjọ́ ó very important. So that's ti dé before weekend ẹjọ́ tó rọ́nà àti kò fún mi. mo fẹ́ kó o la etí ẹ̀ dáadáa kó o mi títí èèyàn ò bá kàn mí lọ́wọ́ kí ilẹ̀ òní tó ṣú àpò ilé àjò ọ̀nà àfàyà in fact alárẹ̀ àjàgbá. ìwọ kí ló tún fẹ́ gan what else do you want. just shut shut the hell up. really yes. how could you. Jide, how could you be this desperate? Mm. Mm. nítorí ọlà kéènì ajàre jàre kò bá gun ìkómi láyà jẹ jàre sọ̀rọ̀ ah fúláṣì fúláṣì. ó ní ọ̀dọ̀ bọ̀bọ̀ kan tí mo máa ń dé sọ́ọ̀bù ẹ̀ tí wàá kọ́kọ́ dé sí nàìjíríà ṣe this particular word doesn't work for me uh, it calls me baby boo boo. kí ló. no no no tell me ẹ̀yin ya movie àbí. ó sọ pé o ti join Nollywood tẹ́ bá tiẹ̀ máa ya múvì ṣé wà dé sọ fún mi yẹn ò ṣe problem mo kàn ń gbàgbé mo ṣe bọ́ ok ok máa wá bẹ̀rẹ̀ inú ilé sẹ́ẹ̀. máa bá mi nulẹ̀ whatever it is i give you two minutes mi fẹ́rẹ́ bọ̀ yín báyìí movie or reality mi fẹ́rẹ́ bọ̀ yín báyìí.